gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa ní Ayọ̀ Adésànyà ó ti là á mọ́lẹ̀ o ó sì ti tú àṣírí pé bí kì í bá ṣe bó ṣe jẹ́ gbajúmọ̀ olórin fújì ní Alhaji Wasiu Alabi Ọdẹtọlá ẹni tó pèèyàn mọ̀ sí Pasuma Wonder èló yẹ kó ń fẹ́ o tó sì jẹ́ kó di mọ̀ pé bí Ọlọ́run bá ṣe kọ kádàrá òun sì lè fẹ́ Pasuma o ẹ rántí pé lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn Pasuma àti Ayọ̀ Adésànyà wọ́n ń fẹ́ ara wọn bẹ́ẹ̀ ni àfẹ́ni tí ò bá súnmọ́ mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn kọjá sísọ tó sì ti ṣetán láti fi ara wọn sílé ṣùgbọ́n tí ìgbéyàwó náà tó dàrú tí ọ̀rọ̀ ọ̀hún sì kò sí yé ẹnikẹ́ni nípa tó tú wọn ká lọ́dún 2016 ìní ọ̀gá ńlá Fuji gẹ́gẹ́ bó tún ṣe máa ń pe Pasuma ló ṣe ìfọ̀rọ̀wérọ̀ ló jẹ́ kó dìímọ̀ pé àwọn oníròyìn ni ló dàárín wọn àti Ayọ̀ Adésànyà rú ó láwọn ti múra gbéyàwó àwọn nífẹ̀ẹ́ ara wọn kọjá sísọ àwọn kì í fi ara wọn ṣeré gbogbo ẹbí àwọn ló sì ti mọ àwọn gẹ́gẹ́ bí tọkọtaya táwọn fẹ́ fẹ́ra wọn ṣùgbọ́n tó láwọn oníròyìn tán bẹ̀rẹ̀ sí ní máa gbé ìròyìn kiri ní ìgbà náà ìní wọ́n bà ìgbéyàwó wọn jẹ́ ó ní wọn ò lè rí fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ kan tóun àti Ayọ̀ Adésànyà tí àwọn jọ lọ sí òde àríyá kan ni oníròyìn iléeṣẹ́ Fame magazine kan ni ló ya fọ́tò àwọn méjèèjì tó lọ tẹ́ gbàgàdà síwájú ìwé ìròyìn wọn láti jẹ́ kó di mọ̀ pé òun fẹ́ Ayọ̀ Adésànyà ó lé látọjọ́ náà ni awó ti lù ó tó sì jẹ́ wípé oríṣiríṣi gbogbo àwọn oníròyìn ló bẹ̀rẹ̀ sí ni máa kọ ìròyìn nípa àwọn páwọn fẹ́ ra wọn olélé yìí kò dùn mọ́ Ayọ̀ Adésànyà náà olélé ìgẹ́ ló da ìgbéyàwó àwọn rú ó ní bóun bá pe Ayọ̀ Adésànyà níṣẹ́ ni yóò máa parọ́ fóun pé òun ṣe nǹkan lọ́wọ́ àṣẹ òun fọgbọ́n sá fóun ni nígbà tó rí oríṣiríṣi ìròyìn tí wọ́n ń gbé jáde nípa ẹ̀ ṣùgbọ́n ní báyìí o lásìkò tó ń sọ̀rọ̀ pẹ̀lú Bọ́láńlé Onísítórì ti iléeṣẹ́ Oyinmọmọ Ayọ̀ Adésànyà jẹ́ kó di mọ̀ pé ní báyìí òun ti gbàgbé àjọṣepọ̀ àárín òun àti Pasuma àpò ti kọjá sẹ́yìn ṣùgbọ́n ó ní tí àyè bá sì yọ tí Ọlọ́run bá kọ kádàrà òun sì lè fẹ́ Pasuma o bí Ayọ̀ Adésínà ṣe sọ̀rọ̀ yìí ìlàríwó ńlá mà sọ nígboro táwọn èèyàn sọ wípé ó dàbí pé àwọn ọkọ olólùfẹ́ àtijọ́ náà wọ́n ti ṣetán láti fẹ́ ara wọn padà o ẹ rántí pé lásìkò tí Pasuma ń bá gbajúmọ̀ òṣèrébìnrin Ìyábọ̀ Òjó tó ń bá a sọ̀rọ̀ láìpẹ́ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ ló jẹ́ kó di mọ̀ pé ó ṣeéṣe kóun ṣègbéyàwó ti ayẹyẹ kú ìyá òun tó bá ti pé ọdún kan nínú oṣù kẹrin táwọn wò lọ́ọ̀kan yìí tó sì jẹ́ pé bí Pasuma ṣe lóun ṣe tán ìgbéyàwó tí Ayọ̀ Adésẹ̀yà náà ni òun ṣe tán láti fẹ́ Pasuma àjẹ́ pé àwọn èèyàn ló ṣeé ṣe kó jẹ́ pé a máa rí ayẹyẹ ìgbéyàwó àwọn ìràwọ̀ méjì nínú ọdún yìí èyí tí yóò ní agbára tí gbogbo ayé yóò gbọ́ tí ọ̀run yóò sì tún mọ̀ nípa ẹ̀.